الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبشرها لي صدري ويسر لي أمري وأهل العقدة من لساني يفقه قولي اللهم فصل وسلم وبارك على نبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وبعد السلام عليكم ورحمة الله وبركاته bidi kinana shioja na fayulu ni wọn mú wa kó dàbí ajéjú jẹ níkìlẹ yín nígẹ ihò kàtúwa olùtàbí èkìnnìjìmá ohun ti kìtàbù tawhid أنشي فتح مجيد شرح كتاب التوحيد إني واني مجلسي ẹ̀kẹfà èyí ni animajẹlẹsẹ ẹ̀kẹfà animajẹlẹsẹ ẹ̀kẹfà yìí ni inṣàlá àtọkàtúlẹ gudu èyí kìtàbù tọhídì wọn àwa. Amdachi dị alụmdi ƒe takat nye ihe nke ta bukitọ hi abadzọ ịmụ, na tinie, na tinie, enwe ka bekee n'ime dzi. N'i ke n'i ke tsie arịa, e n'ukpaka bu eke ha n'ụlọ nka ebudum. N'i kem'i ke tsie arịa bu fiha lahum katsele gudu abe kuma de ni ɔdzi lɛ ɛnabi dɔmɔ ɛkuna ma dɔmɔ nbɛ kuna nini ɛna keka wa ihe ɔn katsele gudu last week Thank you àtisọ kàtó lè gudu ìhà mú kọlà wéwèé. Waalaikum assalam warahmatullah. Sallallahu alaihi wasallam. má sàwọn lẹ́rù yìí lẹ́rù yìí. sallallahu alayhi wa sallam naam barakallahu fika so ẹtú múnẹgẹ. So, Waalaikumsalam warahmatullahi Nah. Ini hmm. Buat wudu naik ke itu. Nah. Nah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kita ini ma'aluham ma'abuda barakallahu fiik yes. ya kitab ana yi ka ana yana kikan wita